asalaamu aleykum warahmatulahi wabarakatu ọlọ́run ó jẹ́ dáa fún yín lébẹ̀ ti dáhùn dáadáa ọmọ ìyá mi nínú Islam ẹ̀rí orílẹ̀-èdè yìí Awọn wa àwọn nǹkan kan yìí tó rú wa lójú kò rú wa lójú ayé fúnra àwa nìdààmú ara wa àwa là ń jẹra wa lẹ́sẹ̀ kí nǹkan kan ó tó ṣẹlẹ̀ ńlu kan ẹnìkan náà ní ọ̀fà nǹkan kan tí nǹkan kan ó fi máa jẹ́ nǹkan kan ẹgbẹ́ lọ́run tóbi jẹ̀ mọ́ mi. ẹ wo bí tá a wà yìí o ẹ wo àwọn àfáà tí mo rìnváìtì wá láti Kaduna káwá sọmọ lóko tí wọ́n sì ń jíwó níbi ìsọmọ lóko mò ń bọ̀ lórí ìyún ibẹ̀ kọ́ mò ń lọ lónìí. àfáà kan rèé látẹ̀gbá o. tí mo pè pé mo fẹ́ sọmọ lórúkọ wọ́n sì ń jí búrẹ́dì àti tíì wọ́n gbé sínú àlùkìmbà ẹgbọ́n náà tóbi jẹ̀wọ́n mi. ẹ wá àwọn tó kó tẹ́ǹtì wá tí wọ́n kó eléré wá ẹ wo a two hundred thousand naira ó sì rèé fún onímárúwá tó kó nǹkan wá ó sì rèé fún two hundred nínú two hundred thousand yóò sì láwọn àjọba ò ṣe dáa ẹ ráyè mi báyìí. mo kí yín o ẹ̀yin baba bàbá ẹ̀yin tẹ́ ń gbẹ́sìn ga ń bo lọ̀rọ̀ ti wọ́ wá à ń sọ̀rọ̀ àfọ̀njá à ń sọ̀rọ̀ álímì à ń sọ̀rọ̀ ọlọ́rin à ń sọ̀rọ̀ nkankan nkankan náà lọ́sàáfà nkankan inú wa náà ní agbẹ̀yìn bẹ́ bọ́ inú wa náà lọ́wà ẹ̀yin ìjọba wa o mo fẹ́ bá yín sọ̀rọ̀ ẹyin náà ẹ ṣẹ́ẹ̀kì ara yín gbogbo ohun tẹ́ ẹ ti ṣe láburú sẹ́yìn tí ń jà yín o. aráalé àwọn ọ̀gbádùn àwọn àwọn fúnra ara rẹ̀ ọ̀gbádùn ara rẹ̀ gbogbo nta fi yín sọ́sẹ́ ẹ sọ gbogbo nta ẹ mọ̀ sóun lẹ sọ jáde bá a bá ní kẹ fún èèyàn lówó ṣe ẹ ní fún ẹ mọ fi ìbínú àràbà ẹ mọ fi kéegi arèrè ẹ wo bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tó lẹ́yìn mi àwọn sójà rẹ tí wọ́n ń sọ mi bẹ́ẹ̀ mo sì ń fún wọn lówó babaláwo mi rèé ń lọ́wọ́ níkàyí babaláwo àfà. babalá kì í ṣe pé kò sówó lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń wò mí yìí ọlọ́run wá ṣe nǹkan fún mi kò ṣe fẹ́yìn etí odò lèmi ń gbé ẹ wò etí òkun mò ń gbé ṣe é rí wèrè tí ń ya fọ́tò yìí àwa la pa bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni.